Iṣẹ́ àwọn àpọ́stélì orí kẹfà. Nígbà tí ó yá, tí àwọn ọmọ ẹ̀yìn Jésù ń pọ̀ sí i, ìkùnsínú bẹ̀rẹ̀ láàrin àwọn tí ó ń sọ èdè Gíríkì àti àwọn tí ó ń sọ èdè Hébérù, nítorí wọ́n ń fojú fo àwọn opó àwọn tí ó ń sọ èdè Gíríkì dá nígbà tí wọ́n bá ń pín àwọn nǹkan ní ojoojúmọ́. Àwọn àpọ́stélì méjìlá bá pe àwọn ọmọ ẹ̀yìn Jésù yòókù jọ, wọ́n ní kò yẹ kí a fi iṣẹ́ ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ kí a máa ṣètò oúnjẹ. nítorí náà ẹ̀yin ará ẹ wá ẹni méje láàrin yín tí wọ́n ní orúkọ rere tí wọ́n kún fún ẹ̀mí mímọ́ àti ọgbọ́n kí a yàn wọ́n láti mójútó ètò yìí àwa ní tiwa a ó tẹra mọ́ àdúrà gbígbà àti iṣẹ́ ìwàásù ọ̀rọ̀ ìyìn rere. ọ̀rọ̀ yìí dára lójú gbogbo àwùjọ wọ́n bá yan Stefano Stefano, yìí jẹ́ onígbàgbọ́ tọkàntọkàn tí ó kún fún ẹ̀mí mímọ́ wọ́n yan filipi náà àti purukuru àti nikano àti timoni àti pamina àti nikolausi Ara antioku tí ó ti gba ẹ̀sìn àwọn júù wọ́n kó wọn wá síwájú àwọn àpọ́stélì wọ́n gbàdúrà wọ́n bá gbé ọwọ́ lé wọn lórí ọ̀rọ̀ ọlọ́run wá ń gbilẹ̀ iye àwọn ọmọ ẹ̀yìn jésù túbọ̀ ń pọ̀ sí i ní jerúsálẹ́mù púpọ̀ nínú àwọn àlùfáà ni wọ́n sì di onígbàgbọ́ stefanu ń ṣe iṣẹ́ ìyanu àti iṣẹ́ abàmì ńlá láàrin àwọn ènìyàn nítorí pé ẹ̀bùn àti agbára ọlọ́run pọ̀ lọ́wọ́ rẹ̀ àwọn kan wá láti ilé ìpàdé kan tí a ń pè ní ti àwọn olómìnira ti àwọn ará kírénì àti àwọn ará alekisandira wọ́n tako stefano àwọn tí wọ́n wá láti cilicia àti láti asia náà sì bẹ̀rẹ̀ sí í bá a jiyàn ṣùgbọ́n wọn kò lè fèsì sí irú ọgbọ́n àti ẹ̀mí tí ó fi ń sọ̀rọ̀ wọ́n bá rú àwọn ènìyàn nídìí láti sọ pé. a gbọ́ nígbà tí ó ń sọ ìsọkúsọ sí Mósè àti sí Ọlọ́run. wọ́n rú àwọn ènìyàn àti àwọn àgbààgbà àti àwọn amòfin nídìí ni wọ́n bá mú un wọ́n fà á lọ síwájú àwọn ìgbìmọ̀ wọ́n wá àwọn ẹlẹ́rìí èké tí wọ́n sọ pé. ọkùnrin yìí kò yéé sọ̀rọ̀ lòdì sí tẹ́ḿpìlì mímọ́ yìí àti sí òfin Mósè nítorí a gbọ́ nígbà tí ó sọ pé Jésù ti Násárẹ́tì yóò wó ilé yìí yóò yí àwọn àṣà tí Mósè fún wa padà. gbogbo àwọn tí ó jókòó ní ìgbìmọ̀ tẹjúmọ́ wọn rí ojú rẹ̀ tí ó dàbí ojú áńgẹ́lì